àti ọjọ́ fún ọlọ́wọ̀n ọba ọba tó ṣe ẹ̀sìn ní ìsìláàmù ní ẹ̀sìn tó yọ́nú sí tó ṣe ẹ̀sìn ìsìláàmù náà ní ẹ̀sìn àlàáfíà ó ṣe ìsìláàmù náà ní ẹ̀sìn ìrọ̀rùn àti ọ̀nà ìgbésí ayé ìrọ̀rùn ọ̀rọ̀ ọlọ́run nínú alukur'an ó ní òun lọ́ba tí ó ṣàyìn lẹ́ṣà tí kò sì fi ìnira kankan sínú ẹ̀sìn èyí tí í ṣe Islam tí ò fi síbẹ̀ fún yín ìfúnpinpin kan kò fi síbẹ̀ fún yín ìrọ̀rùn àtàlàáfíà ní gbogbo ẹ̀ jẹ́ ọlọ́run ọba tí mò ń fi ọpẹ́ fún yìí náà lọ́ba tí mò ń jẹ́rìí wípé ọ̀kan ṣoṣo ni òun lọ́ba tó fi ààso tó fi dára ẹ̀ lọ́lá tó sì fi ju gbogbo ẹ̀dá rẹ̀ lọ òun ni ọba tó ṣe wípé kò sí orogún fún kò sí alátìlẹyìn fún mo ń jẹ́rìí bákan náà pé anabi muhammad sallallahu alayhi wa sallam ẹrú sìn rẹ̀ ni. òjíṣẹ́ rẹ̀ sì ni gbogbo ọ̀pá tí wọ́n bá ṣàǹnábì lẹ́fà nínú nǹkan méjì wípé kó mú kan èyí tó bá rọrùn jù ní máa fara mọ́ níbàámu sí súnà rẹ̀ àgbà tí tó rọrùn jù yẹn tí ń ṣe ẹ̀ṣẹ̀ tó ṣe wà nínú àdé ọlọ́run sàlékún kí kíkẹ́ náà lórí àwọn àfáàrù rẹ̀ kó dórí gbogbo ẹnì kọ̀ọ̀kan nínú ọmọ ènìyàn tó di súnà rẹ̀ mú títí tó fi lọ ayé tán tó fi bọ́lọ́ ọba rẹ̀ pàdé ọlọ́run ṣàlékún ìtẹ́ náà púpọ̀ rẹpẹtẹ. lẹ́yìn bẹ́ẹ̀ ẹ̀yin mùsùlùmí tẹ́mi náà nínú yín ẹ bẹ̀rù ọlọ́run nítorí pé ó fi orin bàǹtàbàǹtà ó fi jí ìkì òun náà ni pé ó fi Islam ó fi kẹwàá ó sì fi ìran ànábì iṣẹ́ sallallahu alaihi wa sallam ànábì alápọ̀nlé rìn ó fi ṣàánú wa débi pé ó wà nínú tọ́lọ̀ fi ṣèrègùn lé wa lórí ó ní ọlọ́run ọba ó ti ṣèrègùn lórí gbogbo mọ́mì ní nítorí pé ó gbé òṣìṣẹ́ kan dìde láàrin wọn tí ń kọ́ wọn ní àwọn ààyè ọlọ́run eléyìí dúdú tó sọ̀kalẹ̀ láti ní alukoran tó sì ń fi ọ̀rọ̀ ọlọ́run fọ̀ wọ́n mọ́ kúrò níbi èérí ìdọ̀tí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ náà ló sì tún ń kọ́ wọn ní súnà rẹ̀ èyí tá a mọ̀ sí alhikma. torí pé àwọn ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó tó di pé gbogbo eléyìí dé látọ̀dọ̀ ọlọ́run nínú àánú tó fojú hàn ni wọ́n wà wọ́n lè mọ̀ wọ́n sì lè mọ̀ mọ̀ ṣùgbọ́n tí mọ́lẹ̀ ẹ̀tọ́ náà bá ti bọ́ sínú ọkàn àtẹ̀yàn yóò mọ̀ wípé àtinú àánú délé òun lòún wà tẹ́lẹ̀ àìmọye àwọn èèyàn ni wọ́n mọ̀ lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ ìpinnu àánú làwọn wà wọ́n ní ẹ sáfà wọn lẹ̀ àìmọye ọgọrin èèyàn ní òmò pé náà àánú ní kí síbìgbà tí ó sásìkò owó ìyá tọlọ́run sàmẹ́lẹ̀ fọkàn rẹ̀ tó ló wà dúpẹ́ fọlọ́run ṣùgbọ́n kò sẹ́nìkan tọ́lọ́run ti àyà kùránì sàmẹ́lẹ̀ fọkàn rẹ̀ tí ò ní hàn gidigidi sí pé á òun soríire àfinú aburú tó ga inú òun àyà one sixty four nínú kẹta ẹrú fi hàn lọ́hùn. ẹ̀sìn tí mò ń wí yìí ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni èyí tá ànábì sallallahu alaihi wasallam tó jíṣẹ́ rẹ̀ fún gbogbo àgbáńlá ayé òun ni ẹ̀sìn tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba tó jẹ́ wípé ìkẹ́ ló kúnú ẹ̀ àtàánú àtoríire àtóore àtàlàáfíà ìyẹn jẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni ẹ̀sìn tó ṣe wípé ọlọ́run ọba sàsọtẹ́lẹ̀ fún wa yí pé kájìmú ti sin dìgbàtà àfikú kákẹ́sì faradà lórí ẹ̀ dìgbàtà àfikú láyé náà ni kí gbogbo ìgbádùn sí làásìgbò rògbòdìyàn tán ìpápákáleke kan tí ò ní rọ̀ mọ́ tí ò ní wáyé lẹ́yìn ẹ̀ mọ́ ẹ sàsì faradà lórí Islam dìgbàtà ọlọ́run ti gbẹ̀yìn dìgbàtà ọlọ́run ti gbẹ̀yìn ìbáwí àsìkò tó súnmọ́ ni àsìkò tó súnmọ́ ni iye ìgbà sẹ́ni kọ̀ọ̀kan bá wá sẹ̀ nígbà tá a fi kó láyé ó súnmọ́ náà ni. lórúkọ anábì wa sallallahu alaihi wa sallam ó ní àlùkìyàmọ̀ ti súnmọ́ àpẹẹrẹ tó sì súnmọ́ náà ni gbígbé mi dìde lójijẹ́ torí pé lẹ́yìn mi kò ní lójijẹ́ mi. ìgbà tó bá jẹ́ pé ìgbà tánábì ń sọ̀rọ̀ tóun gẹ́gẹ́ ń bẹ láyé ìgbà tánúkìyàmọ̀ ó tẹ̀lẹ̀ tó bá jẹ́ kó súnmọ́ bọ́ọ̀ wá lákòókò tèmi tí àti tí wọn náà ń lò ní ìsìn ẹgbẹ́ lẹ́yìn tó súnmọ́ púpọ̀ jù torí pé nígbà táwọn àti sọ̀rọ̀ pálíkì àmọ̀ súnmọ́ yìí a ti rí lé ní ẹgbẹ̀rún ọdún kódà tó ti ń lọ táàtì táàtì mẹ́nu ní ẹgbẹ̀rún ọdún kejì. ọlọ́run pa wá láti nínú pé ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀bẹ̀rù ọlọ́run nípa bíbẹ̀rù rẹ̀ ẹ má sì rí pé nínú sóràtò alimran aya one oh two. ẹ̀sìn tí mò ń wí yìí ẹ̀sìn islam òun là nábì ibrahim alayhi salam òun àtọmọ rẹ̀ ṣíṣe ànábì ọlọ́run ismail alayhi salam òun náà ni wọ́n bẹ lọ́hùn fúnra wọn àtàrọ́mọdọ́mọ wọn ipe ọlọ́run ọba ò ṣe wá ní mùsùlùmí tàwa méjèèjì ní mùsùlùmí àti gbogbo àrọ́mọdọ́mọ wa kájú pájú tẹ̀ sílẹ̀ fún ọ gbogbo ntọ́ ọba ti fẹ́ ní ká máa ṣe tí ọba ti fẹ́ ká máa jìnnà sí i sọ́tù bọ́kọ́rọ̀ ayọ̀ one twenty eight. ìsìláàmù yìí náà lẹ̀sìn tó jẹ́ pé ànábì àkú tí í ṣe israẹli tó náà sọ àdéhùn sọlẹ́tù ọ̀sálàm fáwọn ọ̀rọ̀ ọmọ rẹ̀ àtàwọn tí ó máa táwọn náà máa bí tí ń sọ lójú ayé rẹ̀ láti aya ìwà ní sọ́ọ̀tì bákọ́rà àyìn anabi ibrahim aleyhi salam ó sàsọtẹ́lẹ̀ fún ọmọ ni yakubu sọ fáwọn ọmọ naa náà ibi ọlọ́run bá ṣe ṣàìsì islam fún yín ẹ má kúrò islam lẹ́nu aya ó ní ǹjẹ́ ẹ ti ẹ̀ rí ǹjẹ́ ẹ mà sí àsìkò tánàbí àkúrò àlè sàlám nígbà tí kú dé sí bọ́lọ́run ti bọ́lọ́run ti sọ̀rọ̀ ẹ gan nìyẹn nígbà tí kú dé tí kú dé bóun sẹ́yìn tó ti kọ́ àmọ́ sọ̀rọ̀ ní ìyẹn ni gbé ìyẹn ni pé ń gbà sápẹ̀rẹ̀ kú dé tó mọ̀ kálùkì àmọ̀ ti súnmọ́ èyí tó wù lẹ́mìí ẹ̀ òní bá ọmọdọ́mi ó ti sin lọ́hùn lórí Islam èyí tó jẹ́ pé òun làwọn gbogbo àwọn ànábì Ọlọ́run bá mú wa fáyé pátápátá ó wá ń sọ fún wọn pé ta lẹ́ẹ̀mà lẹ́yìn mi wọ́n rẹ ẹni tó dá ọ tó sì dá bàbá rẹ tí í Ibrahim mo ti wá ní alukuran ní àyà Quran tó rẹ tí í ha ọlọ́run kan soso tí gbogbo wọn ń sìn tí wọ́n ń bá bọ̀ látìgbà tí wọ́n ti ń sin lọ́hùn òun náà làwọn máa sin òun náà sílẹ̀ wọ́n fi rinlẹ̀ tó sì jẹ́ pé lórí ẹ̀ náà ni wọ́n wà lójú ayé bàbá wọn. ó yẹ kọ́kọ́ òbí mi ò balẹ̀ tó bá jẹ́ pé àwọn ọmọ ẹ̀ wọ́n dúró tẹ̀sìn ọ̀nà ọba tó jẹ́ pé a ah, ọlọ́mọdé ara padà àti àbúrò àwọn eléyìí kọ́ ní òtòtò nǹkan mi àwọn ọmọ ànábì ọlọ́run tó jẹ́ pé ànábì ọlọ́run fún làwọn náà ànábì ọlọ́run tí wọ́n ń sọ ọ̀rọ̀ yìí wọn bọ́ wàhálà ọmọ wa tó dúró dídí lójú ayé wa ní ìsìn bó láti ṣe pẹ̀lú wọn. eléyìí túmọ̀ sí wípé ìbẹ́lọ́hún lórí ike ń bọ́lọ́hún fi wá rinlẹ̀ lórí Islam àdúrà ńlá bàǹtàbàǹtà fún ẹ̀ka náà ṣe ń gbogbo ìgbà gbogbo ojoojúmọ́ ni. nínú ẹ̀ ọ̀nà ni wípé ẹ̀sìn yìí òun náà lọ́nà àwọn bá fi rinlẹ̀ fún wa wípé gbogbo ẹni tó bá ṣe nǹkan ní ìlẹ́yìn ẹ̀ kèfèrí ni àbó ti ń ṣe ìsìláàmù gangan náà tẹ́lẹ̀ ó tún lóun ò ṣe mọ́ ọlọ́run fi rinlẹ̀ fún wa bákan náà wípé gbogbo ẹni tó kú lórí bóun ò sì ìsìláàmù mọ́ ó ti di agbẹ́rùgbọ́n ìfọ́lọ́run tó bá jẹ́ kó kú lórí bẹ́ẹ̀ ọlọ́run tó rinlẹ̀ nínú àáyà ìbákan náà wípé iná ni wọ́n jókòó níbi ìdíjókòó sí ibi tí jókòó wọn parí sí ọjọ́ gbọ́dọ̀ kí á mọ̀. ọlọ́run bá sọ bẹ́ẹ̀ ni sóràtù náírà sóra ẹlẹ́ẹ̀karùn-ún àyà fifty four tó wà nínú sóràtù bàkàrà ẹ̀sìn islam tí mo ń yìí òun lẹ̀sìn tá nàbí wa sallallahu tó fi ilẹ̀ fẹ́mi àtẹ̀yìn nínú ọ̀rọ̀ rẹ̀ wípé nígbà tó dé ó lójú wọ́n já pamọ́nú pé kò ní jọ́ kò ní rinlẹ̀ kò ní wáyé kò ní borí wọ́n pààyàn nítorí ẹ̀ wọ́n gba ìmọye ẹ̀mí wọ́n sì run ẹ̀mí àìmọye nǹkan àìmọye ọ̀nà ni wọ́n gbàjagun lórí wípé ńgbà tó ti àyíká ń ṣe tẹ́lẹ̀ èwo ni a tún gbédé yìí ànábìwá sọlọ́lọ́ sọ́làm ó ní bí ìsìláàmù ṣe bẹ̀rẹ̀ nìyẹn kẹ́ ẹ tó kò láyé lójú ayé yín náà ẹ rí pé ó padà síbẹ̀ bá ń tán lọ àwọn yìí ó sọ pé kí a lè lè èwo ni wọ́n tún gbé dé yìí ara ń tẹ́ẹ̀kì kan ṣe ọlọ́ọ̀bá làmúnẹ́bì ara ń tẹ́ẹ̀kì mà nìyẹn sọ lọ́lọ́wọ́ alẹ́ bẹ́ẹ̀ bá fi lọ ó fi hàn pé gbẹ̀yìn la wà nítorí wípé àmọ́ tó pamọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ̀ òun là ń kà tó sì pọ̀rọ̀ ọlọ́run ọba lè. Yorùbá nàbí wa sallallahu alaihi wa sallam ọlọ́run ọba ló sọ fún wa pé kò ní sọ̀rọ̀ ọ̀fẹ́ inú ara ń ṣe sí ni tó bá ti sọ nǹkan kan. iná ló wá sọ̀rọ̀ fún wa pé Islam ó di àjèjì lábẹ́ àwọn èèyàn nígbà tó bá ń táyé bá ń tán lọ gẹ́gẹ́ bó ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀. ṣùgbọ́n mo mọ̀ sí àwọn àjèjì èèyàn láàárín ìlú láàrin orílẹ̀-èdè lágbàńlá ayé mo mọ̀ sí wọn kú oríire tó bá tó táwọn làwọn èèyàn ń tọ́ka sí gẹ́gẹ́ bí àjèjì torí kíni torí pé wọ́n rí Islam lára wọn. ẹ̀sìn Islam tí mo ń wí yìí tí mo sọ wípé òun ẹ̀sìn àlàáfíà òun ní ẹ̀sìn tó ṣe wípé Ọlọ́run ọba darí àwọn ọ̀tá síbẹ̀ gbígbógun tì táwọn ọ̀tá Ọlọ́run gbógun tì kò tẹ̀yìn Ọlọ́run torí kó lè jáde òfin àtẹ̀yìn. nítorí kó lè hàn síra wa kó lè hàn sọmọlà fúnra wa ẹni tó lẹ̀ ní ààrẹ àti kó lè hàn sọmọlà kejì ẹ̀ ta ni ó dúró ṣinṣin lórí ẹ̀sìn ọlọ́run ta ni ó hàn kó mbẹ̀. torí ẹ̀ lọ́lọ́run ti darí àwọn ọ̀tá síbẹ̀ bí ó sì ṣe wà títí táyé ó sì tán nìyẹn. ẹ̀sìn ọlọ́run bá sọ fún wa pé tá a bá ka súrátò àlàní àmì súrà kẹfà ààrẹ one twelve ọlọ́run ní bó ti ṣe rí nìyẹn. táa ṣe àwọn ọ̀tá táa fi wọ́n rinlẹ̀ fáwọn ànábì ọlọ́run kọ̀ọ̀kan tí ẹ̀ bá sì gbàgbé ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run bá pàápàá jùlọ àwọn márùn-ún nù wọn tó tún tà wọn tó kù yọ níbi pé wọ́n rí ìsìnkàn láyé látara kí wọ́n jí sí ọlọ́run ọ̀rọ̀ wọn là ń bá bọ̀ tá a sọ mẹ́ta tẹ́ni ẹ̀kẹrin ló yẹ ká mú lónìí tí ṣe tànábì Ìsá ọmọ Mariam alayhi salam òun ló yẹ ká máa sọ̀rọ̀ ń pa ẹ̀ lónìí ṣùgbọ́n ọ̀rọ̀ tá à ń sọ lónìí ó fara pẹ́ ẹ̀ tí ó sì jẹ́ sọ̀rọ̀ sí ẹ̀ lọ gan-an lónìí nǹkan mi ló wọ̀ torí ẹ̀ sì yẹ ká kéde torí pé wọ́n ní kámẹ́tì kọ́wọ́ pẹ́ ní sàkínì ìsàkéèké eléyìí ṣe nǹkan tá a kò sọ dìgbà míì orí aburú ńlá kan ṣẹlẹ̀ ọlọ́run ló kórè àdílé ń sì pariwo ẹ̀ sára ayé níwọ̀nba tí wọ́n bá ti lágbára náà. mo mọ̀ báwọn ẹlòmíì tọ̀rọ̀ náà bá yé níwọ̀nba bó ti yé wa àwọn náà ò ní dákẹ́ lórí ẹ̀. inú bí ọ̀rọ̀ tòní ọlọ́run ní agbé àwọn agbé àwọn ọ̀tá nílẹ̀ fáwọn ànábì wọn tó jésù wọn tó jésù ìhòòmọ̀ ìdánwò ká tó mú ọ̀rọ̀ yìí wá bẹ́ẹ̀ ní jẹ̀jọ́ àbí ti júmọ̀ tó wáyé kó tó jẹ̀jọ́. ṣàyàfínú ìǹsì wà lè jìn ní ẹ̀yin náà lọ kà nínú alukur'an èṣù ti ìn ọmọ èèyàn ní jẹ́bẹ̀ mankind àti ti jìn tàwọn ẹbọra àwọn àwọn yìí nínú wọn àwọn ànábì ọlọ́run lọ́ta náà rẹ̀ méjèèjì nítorí kí ni. torí pé wọ́n mú ìsìláàmù wá a ti fi rinlẹ̀ láì lọ́nà tí ò sí èméjì ń bẹ̀ tá a bá wo mission àwọn ànábì ọlọ́run ọba níbo ló ti yàtọ̀ síra wọn ìyẹn ló fi jẹ́ pé ìsìláàmù ni gbogbo wọn mú wá. a jẹ́ pé tí wọ́n mú wá ìgan ni wọ́n hàn wọ́n lè mọ̀ sí lórí ilẹ̀ ayé ó fi rinlẹ̀ fún wa pẹ̀lú ẹ̀rí ohun tí wọ́n pe àwọn ànábì ọlọ́run ọba kọ̀ọ̀kan àwọn tí wọn ò pa nínú wọn wọ́n sì pa nínú wọn wọ́n dẹ́dà pa ọrọ́ mápá kan nínú wọn gbogbo ẹ̀ alukurani jẹ́rìí sí tí àwọn ọ̀rọ̀ sọ alukurani ò sì pé méjì tó bá sọ pé bo ni ẹnu ká sọ fún ọ ni. ọlọ́run ní njẹ́ ìtumọ̀ tó yẹ ká gbára dì láti tẹra mọ́ iṣẹ́ ọlọ́ọ̀ba ní mímú dògóńgó àti Islam tó jẹ́ pé òun lè sábà bí sáà ti sórí rẹ̀ àtàlùkí àmà òun wípé ọlọ́run ní tó ń bá fẹ́ kó jẹ́ wípé wọn ní gbógun tàwọn ànábì ọlọ́run kò ní gbógun tiwọn wọn mọ̀ jẹ́ sẹ́ lọ nírọ̀wọ́ ọ̀rọ̀ pẹ̀. iṣẹ́ tá a rán wọn ó dàbí ìgbà tí èèyàn ń fi rán jẹ̀kọ. ọlọ́run ní tó ń bá fẹ́ kí wọ́n rí ṣe ń rọrùn bẹ́ẹ̀ ni ò bá rí kò ní sí hílà hílò tẹ́nìkan ó dìde ogun sí wọn ṣùgbọ́n ọlọ́run fẹ́ kí wọ́n sì kínà wọn làhàólà wàlàkúwà sàbílà àtàdápa arọ́ tí ń dápa mọ́ lọ́hùn tí ń dápa máwọn ànábì ọlọ́hùn. ẹ̀yin mùsùlùmí ẹ fi wọ́n lẹ̀ irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ yìí ẹ̀yin náà fi wọ́n lẹ̀ àtàdápa arọ́ tí ń dápa mọ́ mùsùlùmí. eléyìí tí àwọn àgbáríjọ ẹlẹ́sìn christian táwọn ti kàn tí wọ́n hu lórí mùsùlùmí àwọn agbọn tògbómọ̀ṣọ́ yìí nínú ìwé tí ń bẹ lọ́wọ́ mi tí wọ́n eléyìí ní ìsìn tí ìbá ṣe wípé àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala níbi tí wọ́n ti fẹ ọ̀rọ̀ yìí dé ọlọ́run ló mọ bí ọlọ́run ló mọ sí ìlú ò bá wà wàláhì nàbí ṣùgbọ́n máa ń lo àwọn èèyàn pàtàkì tí wọ́n ní bẹ̀rù ọlọ́run lọ́kàn ọlọ́run fi àwọn alákòóso tí wọ́n bẹ̀rù ọlọ́run ó fi wọ́n tú okùn fìtínà kò jẹ́ kí fìtínà ó wáyé. ọ̀rọ̀ yìí kò bá wáyé ṣáájú òní ṣùgbọ́n tó dáa ká máa sọ̀rọ̀ tí ò lẹ́rìí ká sọ fáwọn ibi tí ọlọ́run. eléyìí ni wọ́n kọ láti fi ba mùsùlùmí ló kọjẹ́ nílùú ògùn ọ̀sọ́fà wà yìí. níbi tó lágbára dé àwọn dpo márùn-ún ní tó wà ní òwe mọ̀ọ́dọ́gbọ́n sọ fún yín yẹn ìwé ìlọ ọ̀dọ́ wọn gbogbo five local government márùn-ún ìwé ìlọ̀dọ̀ wọn gbogbo SSS ìwé ìlọ̀dọ̀ wọn gbogbo àwọn ọba kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tán sì dá ọkọ̀ wọn síbi ìwé ìdọ́dọ̀ wọn. àwọn òsì ìwà mọ àti ìmọ̀ nǹkan kan àfi ká wọta sí ká gun ọ̀kadà ká jókòó ládùúgbò ká mọ̀ gbọ́ pé ẹ̀gbọ́n táwọn mùsùlùmí ń wí ẹ̀gbọ́n jẹ́nẹ́fẹ́ ṣe wọ́n fẹ́ sun sẹ̀mínárì wọ́n fẹ́ sun ṣọ́ọ̀ṣì wọ́n fẹ́ àwa mùsùlùmí náà tí wọ́n ń bira wa léèrè pé ẹgbẹ́ ọ̀pọ̀ àfà kí ni kí ni ṣẹlẹ̀ wàláhì làbí àwa gan tó ń wa léèrè. ọba wa ìlú yìí kọ́nà ọba tó san lórí ọ̀rọ̀ yìí kó sì má da làákàyè rẹ̀ rú kó má jẹ́ ká làáfíà rẹ̀ tán làákàyè ẹsẹ̀kẹsẹ̀ tí wọ́n gbé ọ̀rọ̀ iji ọ̀dọ́ kábíyèsí ló ní ó káwọn ọlọ́pàá tètè máa lọ dìfẹ́ǹdì sẹ́mínárì bó kí ló yẹ kí ló yẹ ìlú ṣe ọba ló darí àwọn ọlọ́pàá lọ bẹ àwọn ọlọ́pàá wọ́n tún rí wípé ifá àwọn lè má kan lóòótọ́ wọ́n tún àwọn sójà wọ́n tún àwọn mobile police ṣe gbogbo ibi lọ yìí gbogbo ọ̀dọ́ DPO area commander SSS gbogbo wọn bẹ̀rẹ̀ gbogbo wọn bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ wọn wọn rí nǹkan kan tó jọ ní táwọn ní táwọn fi lówó wàláì tí wọ́n di láìláàdí láìláìláwọ̀ olórí wọn olórí wọn èyí tó jẹ́ ti Ògbómọ̀ṣọ́ ń bí tó fi yẹn aṣọ èso adélé gp ó sáyẹn ṣékẹ́tì wọn pásọ EO Ọlájẹdé ló bá jẹ́ bẹ́ẹ̀ ó sáwọn wọ́n sì fi fóònù nọ́mbà wọn sí pé àwọn làwọn ti sẹ́yìn àwọn làwọn gbèrú. mo wá rí i pé nínú afiṣiṣẹ́ kútúbà rí ìlànà táwọn èèyàn tí wọ́n jọ̀tọ̀ ọlọ́run tí wọ́n máa ń rìn láti yí ojú òdodo àbí láti yí ojú àwọn èèyàn kó bí òdodo oníkábà àwọn ló kọjá kì í ṣe pé ẹ wo àwọn ànábì ọlọ́run tí mò ń sọ̀rọ̀ wọn bọ̀ láti kan kò sẹ́ni tí wọn ò fẹ́ wèrè wọn kò sẹ́ni tí wọn ò bà ló kọjá tí wọn ò bọmọlúwàbí ẹ̀ ọlọ́run nìkan ni ò bá gbogbo wọn tẹ bá sì bèrè ẹ̀rí èmi ò fún láti ní alukoran alukoran ò ọba ẹni tí ó bá sìn mí tójú ọ̀rọ̀ ẹ tèmi àdéhùn ó o mo wá tó wá ní ọ̀fẹ́ bá ọ̀fẹ́ ọ̀fẹ́ náà ìjọba tó tọ̀ náà ìyẹn wá lọ lórí àdéhùn. ṣùgbọ́n náà ọba subhana wa ta'ala ó ń jẹ́ wàá wò ni o ó ń jẹ́ wàá wò bàbá wa kábíyèsí ó pe àwọn èèyàn ọ̀rọ̀ tí mò ń sọ wọ́n ń yiri ẹ̀wò lábújá kì í sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ nìkan Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti já fìtí náà lẹ́nu wọ́n yiri ẹ̀wò Ìbàdàn state capital nìyẹn wọ́n gbé dábùjá àwọn ará òkè ọ̀yá ń pè nítorí situation àwọn olùgbòmọ̀sọ́ wà tó ń dáwọn ń bọ̀ dáa ó dàbí ìgbà tó jẹ́ pé gbogbo ará Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti tẹ́ ẹ̀ pàtó gbogbo ṣọ́ọ̀ṣì Ògbómọ̀ṣọ́ ni wọ́n Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti tẹ́ ẹ̀ sùn tán gẹ́gẹ́ bí n tó wà nínú ìwé yìí nípa àwọn èèyàn táwọn ọjọ́ akọ wọn yìí ó sì gbọ́ akọ wọn ní tẹ̀lé ó wà nínú ìwé torí ní fikún wọn ní wọ́n ti parí gbogbo chọ́kìtì àwọn àti gbogbo àwọn àti àtìlú gbogbo èyí sẹ́yìn kọ àwọn táwọn sẹ́yìn táwọn kọ̀wé sí ẹ múra o ẹ má sùn o wọ́n wá ní ó bẹ̀rẹ̀ wọ́n ní strange people are parading our churches ṣẹ́ẹ̀sì mọ̀ pé ànábì wa sallallahu alaihi wa sallam ó sọ fún wa pé bí a bá sin lọ́n lóòótọ́ astrid tẹ̀síwájú àkójú sí ọlọ́run ànábì sallallahu alaihi wa sallam rẹ̀ mọ̀ pẹ̀lú àwọn tàjọ ń gbé nílùú tàjọ ń sùn tàjọ ń pàdé lọ́jà wà tó iná làwọn tí wọ́n wí àwa náà ni. apáta àwọn èèyàn wa tí wọ́n lọ sọ́dọ̀ bàbá wọ́n ń sọ wípé ẹ̀yin pọ̀ àwọn tàbí àwa náà ni àwa náà ni torí ìtumọ̀ ẹ̀ ní pé àwọn tí ń jíṣẹ́ ọlọ́ àwọn náà nì a máa ń lọ jáde a máa ń dé wọ́n tún láwọn oníṣòkòtò pé ṣé àwa náà ni ẹ̀rí ṣòkòtò wa ni kì í sọ̀rọ̀ ní àwa náà náà ń wí but kí náà sọ fà ṣe kó tó wá di kọ́ náà bá kàn wọ́n lábùkù ọlọ́wọ́n bá wọ́n fi sọba tí mọ́ sùn kì í sọba tí mọ́ sùn kì sọba tí mọ́ gbàgbé mo kee si kíyèsí àwọn nǹkan wọ̀nyí ẹ̀yin ọmọ ìyá mi náà sì plan eléyìí ṣe nǹkan tí yẹn dọwọ́ bò torí pé kò pa mọ́mọ́ ọlọ́run ló mọ ìmọ̀rú dókítà lè dé tó lè há dànù lọ́pọ̀lọ́ àwọn èèyàn ibi tó tàkà lè dé ó kọjá ká lọ ha nǹkan ìjà lọ́pọ̀lọ́ àwọn èèyàn débi wípé àwọn kan bẹ wọ́n sì pọ̀ jù nínú àwọn tí wọn ní àwọn náà ràn bàjẹ́ ìlọ́wọ́ púpọ̀ bàbá kan ń sọ fún mi lánàá lánàá mo pàdé wọn lójú ọ̀nà wọn bá gbé wọn pé àjọ ìgbé yín déwájú lẹ́hùn wọn bàbá bá tọrọ lẹ̀ pé àwọn mọ̀ ń gbọ́ awuyewuye kan pé ẹ̀yin náà tó gbọ́ sí i bàbá bá bẹ̀rẹ̀ sí sọ nígbà táwọn tó lọ sọ́ọ̀lẹ̀ táwọn ará pákó làwọn èèyàn bá tún dá lẹ̀ ó ní àwọn tí wọ́n tún kọ́ra mọ̀sù nínú ọ̀sọ̀ pé àwọn oṣù nínú àti burú jù wàhálà wọn ti pọ̀ jù lòun wá ń sọ fún wọn pé ah sí ìfẹ́ ń sọ fún yín àti ìfẹ́ rí ó ní mùsùlùmí náà ó nígbà tó wá yá afẹ́fẹ́ fẹ́ sí díẹ̀ tó jó òdodo hàn àwọn tó wá pàdé ńjọ́ kejì ọ̀rọ̀ ànábò lẹ́sí sí oníbùsùn wò ni. nínú ẹ̀sùn tó lágbára jù láyé nínú gbogbo òfin ẹ̀kọ́ agbésí ọlọ́run lọ́wọ́ fáàsì sẹ́yìn ni lọ. ṣáàfì láàmù lẹ̀ torí pé wọ́n bọ̀ wá ló kọjá ní àbámọ̀ ṣe lọ. ọ̀kan méjèèjì ni yóò mú èyí wà tòrò mọ́ lọ́rùn nítorí pé àwọn èèyàn tẹ́ bá ti sọ ògùn bá ògùn kígbẹ́ náà ní àmọ́ wẹ́gbẹ́ wọn káàkiri àwọn ò mọ̀ pé tìtínà tìtínà tàbógun táwọn ń kọ̀wé sí àwọn ò pé a máa yíwọ́ ẹnìkan ò lè pláàni pé gbogbo ó sì rí nìyí nínú àwọn yorùbá sọ pé ìdèrè tìtìnà náà nìyẹn mọ rí ìmọ̀ ibi tí ó kẹ̀kẹ́ lè dé àbẹ́bí wa sallallahu alaihi wa sallam ó tẹ máa wálé tí pọ̀ lẹ́ni tí ń tú àlùkùránì fún wa wípé ẹ máa bẹ lọ́wọ́ àlàáfíà mo sì ń rárá wa létí lónìí mo rẹ̀ ní ẹ̀yin ọmọ ìyá mi mùsùlùmí lónìí létí ẹ máa bẹ lọ́wọ́ àlàáfíà tẹ bá ń bẹ lọ́wọ́ àlàáfíà ẹ máa ṣẹ́tọ̀ kì í ṣe lórí ahọ́n nìkan. torí pé ìyẹn láti lè dúdú sí ayé ọ̀rọ̀ bẹ́ẹ̀ irú táwọn èèyàn wò kójọ ní ìkan ìjà níbọn ni ládàáni ní ìkan ni wàláhì fún mọ́bí láìra lọ́wọ́ eléyìí kọ́ lógún eléyìí nǹkan ni ogun ọlọ́run máa jà lógun lọ́dọ̀ ààrẹ nínú ilé ààrẹ lẹ́ẹ̀dẹ̀ ààrẹ lójú ọ̀nà rẹ̀ lọ́fíìsì ẹ̀ ẹ̀jẹ̀ ni o ẹ̀jẹ̀ àtòròmọ́lọ́ ni o. ọlọ́run ẹja sì mọ̀ abo sísì ní kì í wọlé o àti tá a bá rí ọmọ ìsán sàbòsí fún abo sísì wọlé gbogbo àwọn tí wọ́n kọ̀wé sí ìsanjágbó fún ló pátá ni wọ́n bẹ̀rẹ̀ sí láyé wọn pé ajẹ́pẹ́ ilẹ̀ láburú kan lọ́kàn ọlọ́run sì ní fún yín ṣe kábíyèsí náà sọ bẹ́ẹ̀ fún ọ ajẹ́pẹ́ ilẹ̀ láburú kan lọ́kàn tẹ́ fẹ́ ṣe ọlọ́run sì nígbà fún yín tí wọ́n bá wò pé ibi tó ń múra àjàdé yìí àwọn ti tó kí jà kò rí bẹ́ẹ̀ náà ọlọ́run o tèmi ni pé ẹja dúró ṣinṣin pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹja mọ̀ wípé ọ̀dọ̀ ọlọ́run ọba làrán ṣe wà o lẹ́yìn náà ni pé tó ní ò ọba pé méjì ìjà òdùn jà wèrè bá jẹ́ kó náà lórí ẹ̀kẹ́ sí rẹ̀ nígbà ti náwó sí láti jà àwọn èèyàn sùn àwọn èèyàn tòun àwọn tí àpáàpá jùlọ àwọn olórí míì nínú Islam tá a lè sọ pé kí ni wọ́n ṣe lórí ọ̀rọ̀ lórí nǹkan tí ń ṣẹlẹ̀ yìí wọ́n tún gbàgbé ara wọn wọ́n sì tún gbàgbé ìgbésí ayé àwọn àtàlùkà náà tájọ táwọn èèyàn ó jẹ àbí tá a lérò pé ibi tá a lérò ìlà tó ṣe ti wá láwọn tí wọ́n di òdodo mú mo fẹ́ sọ fún yín kẹ́yẹ ká tó lọ́tọ̀ alẹ́ ìmọ̀ràn àkọ́kọ́ kẹ́ẹ̀ka ayà tàbí fourteen fifteen ọlọ́run ní nípa àwọn tí èyí ṣe mùsùlùmí ọlọ́run ní lẹ́yìn tún sàwà á ohun ìjọba ohun ìṣe bákan náà àwọn burúkú sí wa kì í ṣe bákan náà lẹ́yìn tún sàwà á tàbí tó bá ń sọ pé ọ̀tọ̀ ọlọ́run ìròyìn ọlọ́run ọlọ́run ó fojú hàn ẹni tó ó sì ń bẹnu àti èsè mùsùlùmí. torí pé nígbà tí wọ́n bá sọ pé ọ̀tọ̀ ọlọ́run àbáwọn ọ̀tá islam ní tí máa ń bá àwọn èèyàn lákọ̀ọ́kọ́ ni pé àwọn tí èsè mùsùlùmí wọ́n láì kò rí bẹ́ẹ̀. ẹ kọ́kọ́ ka ayé àfẹ́kẹ̀ẹ́ta yẹn ká àdèmọ́lẹ̀ ká kà á rọ́ọ̀lẹ́ sùsà wà á min min àrùn ìfìsàbí ó mọ̀ tún àwọn kan bẹ nínú àwọn àrùn ìfìsàbí sàrú àwọn jù àtàwọn nàkọ́rọ́ tó jẹ́ pé yàtúnú náà ìfìsàbí wọ́n ń ka fẹ́rọ̀ ọlọ́run ọba wọ́n ń di òdodo mú wọ́n ń forí kanlẹ̀ àwọn míì kírun nínú wọn àwọn míì gba ìsìláàmù tí wọ́n fi ìsìláàmù hàn àwọn míì yọ ìsìláàmù ṣe àwọn míì tí wọn ò ṣe kankan nú ẹ̀ wọ́n sọ wípé à ìsìláàmù lẹ̀sẹ̀ lọ́jà tanra wa ṣùgbọ́n ti sílẹ̀ káwa mọ́ yìí kò é sílẹ̀ lọ́wọ́ tí a yà fọ́sìn ọlọ́run sọ ń bẹ̀ pé yà múrúyàn wọ̀yẹ̀nháùn àlùmùnkà ọ̀rọ̀ ọlọ́run ti sọ. wọ́n á máa parí láti ṣẹ̀kẹ́ àti dáadáa ká àwọn wá sì máa kọ̀ fún ẹ̀mí àyíká níbàámu tí nǹkan náà pa láfẹ́ ni o fi sọ fún wa tí mo lọ́wọ́ adébíjọ́ fi pé nígbà tọ́rọ̀ ṣẹ̀dá àjẹlẹ̀ ẹ̀rẹ́ rí àwọn èèyàn tí wọ́n ti mùsùlùmí tí wọ́n kọ̀wé sínú tí wọ́n kọ tí wọ́n gbásíkù jáde nínú pépà tó bá wọn jáde nínú ìwé ìròyìn pé kí ló burú bí ṣẹ̀dá tí ìmọ̀ọ́mù ìmọ̀ọ́mù jámíù mi ò sì tó sì tako nínú ayé wa yìí kan náà tẹ́ńtì èsè nìkan gbọ́ pé kí ló burú bí ṣẹ̀rẹ́ àti bí ìkàtọ́ lọ́wọ́ bá pìtìkà ìbò ní ṣé bó fi ní kágbáyé ni ẹ fa mùsùlùmí lẹ̀ lọ́rùn a sì rí tẹ́nì kan sọ pé mùsùlùmí làwa náà ní ọjọ́ ìgbé dẹ̀rùn ẹ̀dán ẹ̀dán ni lẹ́nu wọn o ìfọ̀rọ̀ ta sọ pé kèfèrí sọ kò sọ ẹ̀dí kèfèrí wàlà haúlà wàlà kú ọ̀tẹ̀ ìlàdìlà tọ́mọ́ wa sọ wípé táà lọ́tọ́ ọlọ́run òun náà lẹ́yìn tó yapa sí nǹkan tọ́lọ́wọ́ bá fẹ́ tó pè ní lánàá tiẹ̀ tó pè ní ẹ̀sìn rẹ̀ ńlá àtijọ́ tọ̀ ọba náà ọlọ́run ń sọ fún wa pé níta àti ìfarabalẹ̀ àti ni pé sọ àwọn èèyàn láti tán àwọn èèyàn ṣe ìsìláàmù fèsì wípé ogun torí pé nígbà tó filẹ̀ ìkọrọ náà ti bẹ̀rẹ̀ kà máa kà sáwọn èèyàn létí ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala níbi káka sí wọn létí kájú káwọn èèyàn gbọ́ ìsìláàmù yìí mùsùlùmí ni kìí ṣe mùsùlùmí ni kà sí wọn létí jẹ́ kí wọ́n gbọ́ nílò àwọn ọ̀tọ̀ ọlọ́run fi di tí wọ́n fi ń wá gbogbo ọ̀nà láti má gbọ́ al nínú ilé ẹ̀kọ́ tẹ̀yí tí wọ́n ti gbọ́ Al-Qur'an Karim ọmọ ẹ̀kọ́ mẹ́rin gbogbo ọ̀nà wọn fi bí eléyà wà ní ayáàbò aráàlú alukuran wọn àwọn àwọn kẹfìrí sọ pé látẹ́sùmọ̀ ó lè hajj kitab ẹ̀mẹ́tẹ̀ ti gbọ́ síra yìí lójú ayé ànábì sallallahu alaihi wa sallam pàápàá jùlọ ànábì ní òun lẹ́yìn tá a sọ̀rọ̀ ìjọ òní wọn a máa kọ́ ọ́ bẹ́ẹ̀ sí wọn torí gbígbé ọba àtàkì. tó sì jẹ́ pé ẹni tí ò fẹ́ gbọ́rọ̀ yẹn tẹ́lẹ̀ tí ò bá ti sí làákàyè sí ọ̀rọ̀ òní sàǹfààní gbèlèta àti kó tẹ̀wá kọ́ ọ́bi tí ẹ̀fẹ́ òun ti ẹ̀fẹ́ gbọ́ rárá wọ́n ti ṣọ́ọ̀bì àbáhùn wọ́n sì máa ń dapọ̀ wọn bojú ó kọjá lọ́dọ̀ ànábì inú àtẹ́rò gangan náà kí ni fáàgbọ́ rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ti sọ fún wa. bẹ́ẹ̀ náà ni jọba ànábì sallallahu alaihi wasallam. lélẹ̀ ìtọ́ túmọ̀ sí wípé ìpèpè sójú ọ̀nà ọ̀tọ̀ lọ́hùn nínú jihad pẹ̀lú ahọ́n wa àti káwa náà ó sin lọ́hùn bọ́lọ́hùn ti ìsínlẹ̀ fún wa jihad tó lágbára ni ìjagun sójú ọ̀nà kan náà tó lágbára ni ilé yẹn gan sì wà nínú nǹkan tó lọ́wọ́ tó fi wá tó fi mú wa tó fi wá nílẹ̀ títí lórí ẹ̀sìn yóò sì fi kó payé àti gbogbo ọ̀tọ̀ ọlọ́run ba lọ́kàn yóò sì fi kó hílà nílò bá gbogbo ọ̀tọ̀ ọlọ́run ba lọ́kàn láì jẹ́ pé ẹnìkan nínú wa gbógun láì jẹ́ pé ẹnìkan gbé ìbọn àbádà àbí nǹkankan ẹ̀fọ́ ọlọ́run balẹ̀ ó ti ṣẹlẹ̀ rí nínú tàǹtàn àdébíwá kan lọ́lọ́wọ́ àlẹ́ ìwọ̀sán náà tí ẹ bá sọ wípé ó jagun nígbà wo ló bẹ̀rẹ̀ sí jagun. ìtàn kò parọ́ lẹ́tọ̀ ẹni tó bá fẹ́ sòótọ́ tó bá fẹ́ kà nípa ìtàn Islam bóyá ìsìn tó ṣe tẹ́lẹ̀ kí kò ní ṣe pẹ̀lú Islam béèrè lọ́wọ́ àwọn historian tí wọ́n mọ̀ nípa ìtàn Islam báwo lókun ṣe bẹ̀rẹ̀ ẹ rí wípé ńgbà tó di fúláàsì ni. ogun bẹ̀rẹ̀ bíi kẹ́kẹ́nìkan wá ọ ní lápèjúwe kó sì kó gbogbo ọjà bẹ̀ kó kó gbogbo provision bẹ̀ kó kó gbogbo owó bẹ̀ kó sì máa lọ ọ̀rẹ́ mi tí kò ní dàbẹ̀ ni pé òun lálàá òní máa tó yẹ kó sí ìyẹn ló fi jẹ́ àkọ́kọ́ nínú bá dùn mi ó rọrùn kọ́nà wo nípa ọ̀ká tó fìlú mọ́kàálẹ̀ nígbà tó bí ànábì sallallahu alaihi wasallam ẹni tẹ́ sọ wípé ó jagun torí yorùbá sógun ní níbi tó dé nígbà tó wà abraha láti yamani ọmọ abraha ọdún yẹn kà á bàtà àti sàwà lónìí báwo náà ti jagun yẹn wà lórí kábi tọ́tọ́ náà ọmọ sùnmọ́ràn ọ̀tàlá ló jagun ọlọ́run ọmọ òsì sọ̀kalẹ̀ dáàbà nínú àwọn dáàbà ọlọ́run ọlọ́run bá ràn àwọn ẹyẹ kéékèèké yẹn náà ni iná ni wọ́n pa erin àtẹni tó gun erin àwọn ẹyẹ kéékèèké ni ń olónìí wọn ṣe kan wọn ṣe kan wọn ṣe ẹ́ àtọ́mí gbogbo tẹ́ rí ẹ pé wọn ò ní ṣe kan tuntun àlùkùnú pé ágbìmọ̀ bàtà àbá ti ṣàbò sí ọlọ́run ràn lọ́wọ́ o ọlọ́run wa o gbé wa o gbé wa borí o ẹ máa ṣàlùkùnú lórí kan tó wọ́n ṣe láyé tó lè tó àlùkùnú ọlọ́run sì ní kí wọ́n bá kápá yín lu kàn sí àwọn ti ta mùsùlùmí ro lu gbogbo ayé wọn ti kápá yín àmọ́ wọn ò ní bẹ́yìn lẹ́yìn yín ẹ̀ka aya two seventeen mo ò ní gbẹ̀yìn lẹ́yìn yín nípa ìgbógun tì ni mo ò ní gbẹ̀yìn lẹ́yìn yín ẹ̀ka sóràtù sórà kẹjọ àlàǹfààní àyà thirty ọlọ́run ni mo ò ní gbẹ̀yìn lẹ́yìn yín nípa àtòwó níná tó bá jẹ́ pé tòwó níná ni ọlọ́run ọmọ yẹn àtàwọn pé lágbájá náà níbi tí wọ́n ti hàn tí wọ́n ná owó dé tí ti fowó. ṣùgbọ́n mo gbọ́ lẹ́tọ̀ kan lé sí ara mi báyìí mo fi gbọ́ nìbàdàn lọ́dọ̀ ọmọ Ìgbò kan tó gba Islam ó ní all the plans have been exhausted against Islam ó ní gbogbo ẹ̀ làwọn ti lò kàn ó ní ariwo káwọn ọ̀dà tó rọ̀ kó dìjà polówólógún olóòpò sí ìkàkà tó tún kù àá fi owó tàn wọ́n ni a fi ipò ni a fi dùn wọ́n ni a fi nǹkan tó ti tẹ́lú tó déré àwọn èèyàn tí wọn ò kéwú tí wọn ò kàwé wọ́n mọ̀ síláàmù wọn ní islam láwọn tó lọ́nà bá mójú ó ti fún ó wá kù síbi pé ẹja jà wọn lógun. kò séé tí ó kù bọ̀ ní lọ́rùn pé yá nǹkó ìgbó nǹkó ń dààmú káwọn ọlọ ẹni tó bá lọ náà ni ló wá kù sí ibi tó wá kù sí yẹn ẹja tún ìtara àṣírí yẹn ti tú ẹ̀sùn eh, yẹn ti fojú hàn nínú ọmọ èèyàn àtàlùjànú pébi tó kù sí nìyẹn àwa sì ní ọlọ́run ọba nìkan subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí mo ṣe ń tẹnu mọ́ òun la ní àìlẹ́lòmíì kódà nínú ìjọba mi sọ fún yín àpàwọn tí ó tún gbógun tìwá táwọn òpara wa ni wọ́n la tún lè mọ tọ́ka sí táwọn òpara wa ni wọ́n tó tún gbógun tìwá ìdúró èsù tí wọ́n mú wáyé táwọn kan ó gbọ́ ti ara wọn nítorí ó dáa bẹ́ẹ̀ tí ó sì tún máa ràn wọ́n lọ́wọ́ tí wọ́n máa tí wọ́n máa tí wọ́n máa ran àtọ́ ọlọ́run lọ́wọ́ lórí ọ̀rẹ́ ọlọ́run. ẹ jẹ́ kọ́kọ́ ọlọ́run kó pa ọ̀rẹ́ ọlọ́run ọlọ́run bá kù sí i. àmọ́ gbogbo èèyàn ní ó kú láyé lọ́kàn. èèyàn ló wà nílùú la fi sọ pé ìlú báyìí ìlú báyìí ìlú báyìí tí ò bá sí yẹn bẹ̀ mọ́ wọn ní ká kọ̀ lóyún yẹn mọ́. ẹ jẹ́ kọ́kọ́ ọlọ́run máa plan kọ́lọ́run plan ìdí ìfẹ́ wàmátàrú wa makara Allah wallahu khairul makirin ṣùgbọ́n ẹja jẹ̀sìn mú o ẹja adọ́lọ́run tá a ní mú torí tá a lẹ́nu mi o. àwọn ọlọ́pàá wọ́n wá ń sọ fún àwọn Christian ní àti bàbá wípé ẹ lọ ṣọ́ra yín ló sọ fáwọn káàmbẹ àkọ́kọ́ àwọn méjì kan bẹ táwọn mọ̀ táwọn sì mọ̀ wọ́n jù yín lọ. àwọn ará nìjí ìtàn máa wá tọrọ bára eléyìí ti wà pípẹ́ àwọn mọ̀ wọ́n jù lọ kò sí kan tó ní wọn kúrò nílùú wọn àbíyàn. ẹlẹ́ẹ̀kejì àwọn tí máa ń wá láti Pakistan India àwọn èèyàn tó jẹ́ funfun àbáláwọ̀ dúdú mi ti ń ti ń bá wọn wá kò sí nǹkan ní ìtàn wá fún bí wọ́n wá lọ. ẹ lọ sọ́ra àwọn ọmọ eléyìí tí wọn ṣe gan ó ń wọn ni àwọn èèyàn tí ń tètè sójú ọ̀nà tó lọ́wọ́ wọ́n ti lọ wọ́n ti káwọn lọ àwọn ọlọ́pàá náà mọ̀ sí lọ́dọ̀ wọn wọ́n ti organize láti lọ mọ́ kó wọn láwọn mọ́ṣáláṣí kí wọ́n máa kó wọn lọ sí mọ́lé lọ́dọ̀ ọlọ́pàá torí pé wọ́n ti ṣe ọlọ́wọ́ bá wọn bá a ti ìtẹ́sìn wá sì kìí jẹ́ sàlàáfíà náà nìyẹn. but ìtí mo ti ń ká sì faradà ká kí ìsára ó ya táwọn gan nínú mùsùlùmí níbi tó ń bọ̀ wọ́pọ̀ yìí tí ó sọ fẹ́ ní tọ́wọ́ sí táwọn fa ni torí ẹ̀ síra ó aka nínú ìtàn ó min àfààní fi muwajahati al-haqqi àtẹ̀síwì ká pìrìsẹ́ǹtì ọmọ èèyàn innocent person ká pìrìsẹ́ǹtì ẹ̀sìn èèyàn wrongly kẹ́ẹ̀tọ́ ni kí ń wo ilé èèyàn rẹ̀ ó ti lẹ́sẹ̀kẹsẹ̀ ló tù káà àṣeyàn bu ni lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní ewé lọ́dọ̀ tó pọ̀ ilé ẹ̀sìn pé ó ṣe bẹ̀rẹ̀. ẹ jẹ́ Islam rírọ́jú tí mo gbà lérò ni pé ẹ jẹ́ àwa díẹ̀ ká ṣe bọ́lọ́ọ̀ ti ẹnu tó àbùkátà nìyẹn ọlọ́run wa ń sọ fáwọn ànábì ẹ̀ pé bí wọ́n bá pa ọ́ pàápàá jù ànábì sọ lọ́dọ̀ sẹ́lá bí wọ́n bá pa ọ́ àbó okú ọlọ́run máa fẹ́ nǹkan kan méjèèjì ó lè fẹ́lẹ̀ bí wọ́n bá pa ọ́ àbó okú sẹ́yìn tó kápáyàn sábàbí kan láti kó láyé ìwọ náà sì fúláàmù ẹ débi pé tí wọ́n bá pa ọ́ àbó okú àbó yọ ọlọ́run tọ́lọ́run mọ̀ kó lórí general tí ìbọn ò bá rí mbẹ tó sì pọ̀ tó ti bẹ̀rẹ̀ látòrí tó ti bẹ̀rẹ̀ tó ti di general tó ti di báyà tí ìbọn ò bá ẹlòmíín sì ń bẹ kò kọjá mbára kiri débi tó di sójà ìbọn ló pa. tọ́mọ ẹ̀rá lọ sójà lọ pé ara ah, ẹ̀dá kan má lọ ẹ má lọ jagun ẹ má lọ kíní wọ́n kọ yín ogun wọ́n kọ àìmọye sójà ló ti lògùn ìbọn bá rí ẹni tó sọ pé ìbọn ní tẹ́kùn kan náà gbà lérò ṣùgbọ́n nìkan lọ́ba bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá padà sálù kíámà pẹ̀lú sábàbí tọ́lọ̀ ti kádàrà tí òun mẹ́nìkan fún ọgbà padà sọ́dọ̀ náà kí wàá ní oníṣẹ́ alọ́kànbá láti sin ọlọ́run bá wa sí kí láà máa fi èméjì ń pa ọlọ́run bá wa sí. nínú sọ́látù Muhammad ọlọ́run ní ẹ̀yin múmìnì tí ẹ bá ran ọlọ́run lọ́wọ́ ọlọ́run ó fi yín rinlẹ̀ ẹsẹ̀ yín ó dúró gbọ̀ngbọ̀n lórí ẹsẹ̀ yín aa ah, wọ́n tún ti bẹ̀rẹ̀ wọ́n tún ti kọ̀wé kan wọ́n tún ti ti gbá wọ́n si ti kò ní ní yín lọ́kàn. ṣùgbọ́n wọn àtẹ̀fẹ̀ rí sí o iṣẹ́ wọn ti bàjẹ́ nítorí pé wọ́n kórìíra tọ́lọ́ ọba sọ̀kalẹ̀ wò láti àyà keje sọ́dọ̀tì forty seven láti àyà keje síkẹ̀ sí kọkànlá. ọlọ́run ni wọ́n tọ́lọ́ ọba sọ̀kalẹ̀ iná fi bàtẹ́ wọn jẹ́. tí wọ́n rìn lórí ilẹ̀ ni kí wọ́n àfubọ̀tá àwọn tí wọ́n gbógun tàwọn ànábì ọlọ́run àti ṣe ọlọ́run báwo lọ̀rọ̀ wọn ti já sí lórí ilẹ̀ ayé yìí náà tó báwọn náà lè kàtàn wọ́n sì dá sọ̀mọ̀. nítorí pé bíkan ni àwọn kẹfìrí gbogbo náà ṣe rí báwọn akẹgbẹ́ wọn náà ṣe rí bó ṣe rí náà ni tiwọn náà ò rí. ọlọ́run ní nítorí pé ọ̀rẹ́ ẹni tó gbọ́ lọ́hùn gbọ́ náà lọ́lọ́hùn kò lẹ́lòmíì ṣùgbọ́n àwọn kẹfìrí ohun ò lẹ́nìkan o tí wọ́n bá tẹ̀ rò pé àwọn tí ń bẹ láyé tán wà nípò ọ̀rẹ́ àwọn ni wọ́n jẹ́ tí wọ́n bá gbọ́dọ̀ ìlọ́dọ̀ president yóò fara mọ́ tí wọ́n bá hùn ìpè wọn tí gómìnà bá gbọ́ sí yóò fara mọ́ tí vice governor tí gómìnà bá gbọ́ sí yóò fara mọ́ ọlọ́run ni wọn ò lẹ́nìkan ṣé àgbàdo àbẹ́gbàbẹ́. ọ̀hánà káàkiri iná lámọ́ọ́lá láhùn fẹ́ẹ̀sì mọ̀ káwọn sì ní ìfáwọn láwọn èèyàn táwọn ó jọ hun

lágbàńlá ayé lónìí ìlú tó fojú hàn pé gbogbogbò Islam òun l'Amẹ́ríkà tó fojú hàn jù kìí sòun nìkan kúrò ní dìde láti ilé ẹ̀ tí lọ ń jagun nílùú mùsùlùmí pẹ̀lú àìníjẹ alẹ́ tọkàn pẹ̀lú àbíkágbọ́ pé àwọn ẹ̀sùn irú ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé òun ló kọ́kọ́ fẹ̀sẹ̀ yẹn tó bá jẹ́sẹ̀ òun ni kéèyàn ní atomic bomb látẹ̀júwe òun lọ kọ́kọ́ fẹ̀sẹ̀ yẹn ọ̀wọ́n ẹni tó bá tún ṣerú ẹ̀ṣẹ̀ wọn ẹ̀jẹ̀ ń yà lẹ́yìn náà àwọn kan sọ fún àwọn kan wọ́n òun náà wípé sọ́ra gidigidi gan mọ́kànjá ní àlà wa àwọn tó mọ̀ fọ́wọ́ lè dojú ìjà kọ. ẹ̀yìn àlèmúlà ẹlẹ́gbìmọ̀ adọ́rán ẹlẹ́gbìmọ̀ gbàdo àwọn kan bẹ náà lágbàáyé tán dúnkòkò mọ́ sájọ ń dúnkòkò mọ́ra wọn. tó bá wá jẹ́ sí bẹ́ẹ̀ náà ẹ wá wòye èèyàn pẹ̀lú àwọn ọlọ́run bá sùn fáràn ọ̀tá alábí ń gba ìsìlámù lamẹ́ríkà tí ìmọ́lẹ̀ ọlọ́run bẹ lọ́pọlọ wọn pé kí ni pọ́blẹ́mù àwọn mùsùlùmí ẹ identify pọ́blẹ́mù wọn tó jẹ́ pé gbogbo ìgbà ọ̀dọ̀ wọn làá máa dorí ìjà kọ kò rí kò sọ kò sétí kò sétí àwọn èèyàn wa alágbára kan sọ fún wa pé wọ́n ń ra Quran ní Amẹ́ríkà bí ìgbà Amẹ́ríkà London bí ìgbà tí èèyàn ń ra oúnjẹ kéèyàn ò lè má ra oúnjẹ jẹ lójúmọ́ bí ìgbà tí èèyàn ń ra oúnjẹ lẹ́gbẹ́ ló kàá bàtẹ́ ra pé àwọn bẹ́ẹ̀ mọ ń kan wọ́n ń ka Quran tí wọ́n ń gbé mọ́tò mùsùlùmí ni. nítorí bí tí Islam ti bẹ̀rẹ̀ ni pé jẹ́ kí wọ́n mọ Islam èyí tí wọ́n gbé kí wọ́n Islam kì í ṣe rárá ohun ti ìjìnà síbẹ̀ ẹ̀gbọ́n rọ̀ débẹ̀ ni pa ní ń bí ó di mùsùlùmí ó ní ẹ̀rù Ọlọ́run bá òun oníwàlúwà lórí pé ń jẹ́ Islam fẹ́ràn pé tó bá ìsìn àbá kàwé irú yìí yóò rí mùsùlùmí yóò rí mọ́sẹ̀ ń ṣe yóò lójú rí oríṣiríṣi nǹkan yàtọ̀ sí tó lè máa rí ibi títí ń bọ̀ ó di mùsùlùmí ìmọ̀ ọmọ ibò yẹn rí tí wọ́n fi ń sọ̀tàn ìfún mi ìmọ̀ ikú tó fi kò mí. so àwọn tí wọ́n jọ àwọn tí nínú àwọn tí wọ́n kàwé papọ̀ pẹ̀lú ẹ̀ òní àwọn mi wà nínú àwọn fẹ́ẹ̀sì wọn ni ó ní n táwọn ń gbọ́ tí wọ́n sọ fáwọn pa ìsìláàmù kódà fáwọn bá rí mùsùlùmí pé ìfẹ́ mùsùlùmí eléyìí rẹ̀ bí ìgbà tí yẹn rí láyọ̀n kò yẹ káwọn ó pàdé káwọn ti farapamọ́ fún un kò sì rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà sì lọ́pọ̀lọpọ̀ wá ọlọ́wọ́n ń tàn mọ́lẹ̀ sọ́pọ̀lọ àwọn èèyàn so àwọn èèyàn ń gba Islam àwọn òyìnbó àwọn tẹ́lẹ̀ pé wọ́n rí jẹ wọ́n rí mu kákan lódodo kí wọ́n gba mú lókù ẹ̀yọ́ ọmọ ìyá mi náà sí Islam ọ̀pẹ́ ni fọ́nà ọba tó fi Islam tàwa lọ́rẹ̀ tó sì ká wáyà pẹ̀pẹ́ ká máa jíṣẹ́ rẹ̀ nínú nǹkan tí yẹn lè gbẹ́sẹ̀ lórí ẹ̀ gan jù tó jẹ́ ní tí yẹn lè fi jagun sójú ọ̀nà tọ́lọ́run òun ni kéèyàn fàfin náà kéèyàn sin ọlọ́run ọba kéèyàn dúró tọ́lọ́run o lè kọ́ ọ̀rẹ́ nìkan mọ́lé yàrá ẹ̀ ló wà lọ́wọ́ ọ̀tún ní àbáwọlé lẹ́kọ̀ọ́ wọ́n ní ó yá kò kò sá òun sáyẹn pé lóògùn gbójú kò sá tètè sílẹ̀kùn wọ́n ní ìwọ tí àwọn bá padà wá sí ilẹ̀ fún ẹni tí ojú ẹ̀ wù ilé òní wọ́n wá wọ gbogbo yàrá tó kù wọ́n gbà mú sáfẹ́ gbà wọ́n wá padà wá sí ilẹ̀ fún ẹ̀ wọn ò rí sí wọn wọ́n lọ wọ́n ti náà tó náà gbọ́ pé lọ fún ara ẹ̀ fẹ́ sílẹ̀kùn ara ẹ̀ kò ara ẹ̀ sí kì í sì ṣe pé bóyá kò sí kankan míì kò sí ọlọ́run bá padà ó lè kán níwọ̀n sáwọn ọ̀nà yàrá rẹ̀ lọ́nà lọ. ibi tó náà ó ti jà fẹ́ni tó bá wà lórí ààrẹ ibi tó yẹn sẹ́sì ni ọlọ́run àti máa jà ayọ̀ ibi tó yẹn sẹ́. bẹ́ẹ̀ náà ní tọ́lọ́ ọba gbógun talábòsí yóò mọ ọ̀rọ̀ pé tóun àti jù báyìí lọ́nà ni tóun àti jù báyìí lọ́nà kéèyàn ò dúró lẹ́sìn ọlọ́run wọ́n ní inú àmọ́ bí àwọn ọ̀sọ́ náà tí wọ́n bá rí pàǹkà ẹ wà máa pariwo onírúgbà oníṣòkòtò péńpé ah, kí lẹ́sẹ̀ tí ń jẹ́ ń bẹ̀ o. ẹ bá mi ẹ tún máa di àwọn èèyàn nígboro náà nì kí lẹ́sẹ̀ ń bi pé kò fa irungbọ̀n ẹ̀ ó pọ̀ dáadáa kí lẹ́sẹ̀ tó ń bẹ níbi pé ṣòkòtò ẹ̀ bóyá bó ti ràn nu àbọ̀ padà gbé ẹ̀sẹ̀ tí bá ń bẹ́ ń bẹ̀ nínú sẹ̀ríà tọ́lọ́hún ẹ̀mú wa nínú òsì sáyé táwọn èèyàn kọ ẹmú jáde. ká máa bí àwọn èèyàn léèrè ní kí ẹlẹ́ẹ̀kẹta òun ni kó jẹ́ báwọn èèyàn ń bínú ọlọ́run ó sì ń bínú sí ọlọ́run bóun làti bọ̀ sẹ́ni tí bínú sí ọlọ́run ti rí ìwọ má bínú sí má bínú sí ti yé tí ò bá yé tí ò yẹ tí ò gbò lọ́ta sáfì ilẹ̀ kọlọ́m ọ̀tọ̀ ọlọ́run mọ̀bẹ táyé òbí kan ọ̀rẹ́ ọlọ́run sì mọ̀bẹ lórí ilẹ̀ ẹ sì máa wo àwọn ọ̀nà táwọn ọ̀tọ̀ ọlọ́run lè gbà láti gbógun ti ẹni ọlọ́run tí ń ṣe tọ́lọ́run ẹ máa kọjú ẹ máa kọjú ẹ máa pọ́ wọn lẹ̀ lọ́nà tẹ bá rí pé ibi tó tún ti gbógun tì mí ẹ máa nítorí ogun ọ̀hún lè má wáyé náà ni nation gangan sọ́nà ti ṣe wá mùsùlùmí mo ti sọ fún wa yẹn nínú tó rà kẹta àyà one ten kóńtù hẹ́rọ ọ̀mà ó kùrù jáde lè ná tàmùrú nàbí màrú bọ̀tàná ọ̀nà lè mú ká nígbà wo wá lógun gan ó ṣẹlẹ̀ ó yẹ ká mẹ́nu bẹ́lẹ́yìn náà nígbà wo lógun gan gan ó ṣẹlẹ̀ ẹ̀ka sóra fífì sóra tí mo mú táhànà ayé rẹ̀ tẹ́ tó kàn yẹn àti kàkàkọ́ kàkọ́tù bàkọ́rọ̀ ayé one ninety sóra kejì ayé one ninety ọlọ́run ní wà kọ́ọ̀tìlù fi sabilillahi alladhina wala ta'tadu inna Allaha la yuhibbul mu'tadin. ẹ báwọn tí torí ayé àyàn ọ̀parẹ́ ọlọ́run ní wà ẹ má kọjá àlà torí kíni iná lọ́ọ̀ láyò ní bùnú gbogbo olùkọjá àlà ọlọ́run nífẹ̀ẹ́ wọn àdájú sọ́wọ́ sọ́là nígbà tí sọ ayé náà wọ́n fi léèrè pé ó rí ọlọ́run ń jagun sójú ọ̀nà lè hàmí torí pé ń dìfẹ́ǹdì rẹ̀ wà lórí òdodo àbó ń fẹ́ kí wọ́n mọ̀ sáfì lòun àlejò ọ̀sọ́lọ̀ sọ́lá ní ti bá ń jagun lìtàkùnà sẹ́yìn mẹ́tò lọ yẹ ìrìyà ọwọ́ àfihàn ìlà ẹni tó bá jẹ́ torí ìfọ́ náà ni kò ní íńtẹ́rẹ́sì torí kan gbógun ti lòun náà ti jagun òun nìkan ló wà lójú ọ̀ràn náà wọ́n lè dáńtà tó pé ẹ̀yin àwọn èèyàn tó kúkú ti torí àníyàn tí èsì sẹ̀hìn kìí ṣe tó kúkú èsì mẹ̀táyà lọ́dọ̀ ọlọ́run nítorí pé ìran ẹ̀ ló ń ti fẹ́yìn. ọmọ ẹ̀ ẹ̀yà nípara ọmọ ẹ̀ àbí rẹ̀ àbí ìlú ẹ̀ tó ẹ pé ẹ̀yà tí wọ́n ti wà lórí àpò sí ẹ̀yà ẹni ń ti fẹ́yìn. ìyẹn wá pọ̀ nínú gbòdò táwọn èèyàn dálẹ̀ fún ọmọ pé mùsùlùmí mùsùlùmí yà mí. ẹgbẹ́ káwọn tí èsì mùsùlùmí tí wọ́n kọ́ ayé àkànnì yẹn ẹ gbógun tàwọn tó gbógun tì í mo sọ pé kí wọn náà bá bá olè kan kó ẹsẹ bí mo sọ kan fún yóò ní wọn wá lu ògiri ilé wọn sì kó gbòòsì lẹ́nu ilé lọ. ó dáa kán wá polè yẹn ní ọlọ́wọ́ ìwọ náà dájú ẹ̀ kò ní police station dáa tó bá jẹ́ kọ́wọ́ náà ni. sẹ́lẹ̀ yẹn gbógun tìyàn àbí ògbógun tìyàn ó gbógun tìyàn nítorí ẹni tí ó ń wá bẹ́ẹ̀ tó wá lu ògiri ilé tó wá kẹ́rù lọ tó o bá wà nílé tó ń sọ fún pé lọ ò ní kó lọ kí lọmọ tó lè fi jọ ògbógbò wa nínú àwọn olè tí Islam ní kápá adigunjalè ní adigun muhari ẹni tó ìkúìpù ara ẹ̀ pẹ̀lú nǹkan tó lè pààyàn láti gba nǹkan tí ń bẹ lọ́wọ́ èèyàn kò sí ìméjì ní píparú ẹ̀ ó ṣe rírí pẹ̀lú nǹkan torí ẹ̀ pààyàn ní ìsìn náà tó ṣe rí sí nítorí pé adigunjalè ni kìí ṣe gbogbo ẹni tí ń fẹ́wọ́ kódà bó bá gbé ní tóbi tó jẹ́ pé kò di gbogbo wọn wò ju wọn wò nǹkan míì tó jẹ́ ẹ̀sùn àmì tó gbé jìyà nínú ṣẹ̀rẹ́ Islam. ẹlẹ́ẹ̀kejì ẹ̀ka súra sixty súra tó nù mùtáhánà ayà kẹjọ àtẹlẹ́kẹsàn ọlọ́run ní láyà ní hàkùnmù lọ́wọ́ á lẹ́bí náà láàmù yòókọ̀ tó yókùn fi dín ọ̀la ní yókùn níbi àwọn tí ògbógun kì í dùn òsì lé ipò ń lù tí wọ́n fi ń rẹ̀ jẹ́ jẹ́ kẹ́ máa fi náà ara yín kò sábòrú bí kẹjọ bá ṣe kẹjọ bá rẹ kẹjọ kẹgbà lábẹ́ àlàyé alukóra mú kàmí kankan mi alukóra ni mò ń kà ọ̀rọ̀ náà bá nìyẹn. àyà tó tẹ̀lé ẹ náà ni ṣùgbọ́n ọlọ́run ọba o ó kọ̀ fún yín níbi àti bárẹ́ àwọn tó jẹ́ pé wọ́n gbógun tì í kọ́sàlùkùn fi dín wà àkọ̀rọ̀dúnkùn mi nìyọ ìkún. àwọn tí wọ́n ti kún lẹ́yìn kò ní òlù níwọ̀n pé ìsìláàmù tẹ́lẹ̀ fẹ́ ṣe é yàtọ̀ sí tó gbọ́ o á tẹ̀ lórí ba ni á tẹ̀ lórí ba fẹ́ bọ ni á tẹ̀ lórí ba fájú ọkàn mi ni ẹ̀yin sì nínú kẹ́ ẹ wà láyé kẹ́ ẹ sin lọ́hùn lódodo àbí kẹ́ ẹ mẹ́sì láyé máa ti kí lóore ti ń bẹ́ mi kí òun wà láyé kó mọ́ jẹ́ mùsùlùmí òdodo kí lóore ti ń bẹ́ fún ọmọ èèyàn tó jẹ́rú ẹ̀ kó náà ti rẹ̀ léèrè tó yẹ pé bó ti fẹ́ padà sọ́dọ̀ ọlọ́run ọba nìyẹn ẹni tó bá ní kó kí ìhun mọ́ ṣerú ìsìláàmù bẹ́ẹ̀ àmì wà sọ́dọ̀ sọ́dọ̀ àtẹ́jẹ́ tún lè kan sí inú súnà rẹ̀ ó ní ẹ máa gbà fáwọn aṣáájú àwọn olórí tí ń pàṣẹ lórí lórí ìjọba gbé pé nǹkan bá ní ìjọba tó gbédé ẹ̀ka fi sùúrù bí ò bá fẹ́ sí ìmú ẹ̀ka fi sùúrù wọ́n tún gbé nǹkan kan dé ẹ̀ka fi sùúrù wọ́n tún gbé ní ìdè ẹ̀ka fi sùúrù ẹ máa gbà ẹ máa jókòó ara yín jẹ́ ẹ má sọ pé ẹ

tó sì sẹ́nu ara ẹ̀ sọ bá ànábì pé òun mo ti pa àwọn ọlọ́run ó ní kí ló fà á ó ní wọ́n mú mi wọ́n ní sọ̀rọ̀ kan ti pa tí ọkàn mi ti kọ̀ tí ìfẹ́ sọ ànábì wa sọ̀rọ̀ sọ́là mo ní sí ńgbà tí wọ́n ń sọ bó lọ́kàn tiẹ̀ ti wà ọlọ́kàn mọ̀ ìmọ̀ ní bẹ́ńdẹ̀ oníta ìnà áàzù fàáhàn ní bá rí ọmú káàtì náà wí bẹ́ẹ̀ wí olówó àtọ̀kalẹ̀ lórí ọ̀rọ̀ yẹn nípa nǹkan jẹ nípa ṣùgbọ́n síbẹ̀ ṣùgbọ́n kó tó di pé yẹn ṣẹlẹ̀ tí wọ́n bá jẹ́ ń pa nínú ẹ̀dẹ̀ tí ìsìláàmù ṣe fẹ́ jófin náà nìyẹn tí wọ́n bá jẹ́ ń pa yóò kọ̀ láti kọ̀tọ̀ lọ́ọ̀ náà ní ìbàjẹ́ pé wọ́n pa inú fi wá dé bá nàbí pé òun ti parun ó mọ̀ pé tó ṣẹlẹ̀ òun ti parun ayé àyè ló tó gbèsè ayé wọn sí lọ́nà lórí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run kó mú wa dúró sí ahọ́n ó le irú táwọn èèyàn sọ yìí wọ́n bùkátà tí wọ́n bá jẹ́ mùsùlùmí gan wọ́n bùkátà kan túbá tọ́lá ìmọ̀ye mùsùlùmí náà ló sọ̀kọ̀ tó sọ yìí. ahọ́n le nínú àlàáfíà àti ìbẹ̀nú Islam ni pé àlẹ́bí tọ́lọ̀ ọ̀kọ́làm ó wọ́ọ̀nù wa púpọ̀ nípa ahọ́n torí pé èèyàn máa wọ náà sórí ahọ́n ìyá ọlọ́run tó sì lágbára nínú náà. ó ní ọmọ èèyàn lè sọ̀rọ̀ kan kálímà ẹ̀yọ̀ kan kálímà ẹ̀yọ̀ kan wa sallam tó ò ní kà sí kí ẹ̀jẹ̀ fa ìbàjẹ́ pé wọ́n ṣe é náà sí ìwé kan ká máa fún gbogbo àwọn èèyàn láyé sí tó ní kankan lọ́dọ̀ ara ẹ̀ fàyà òbí àti àdéhùn tó yẹn lè fọ kálímà kan nínú àdéhùn náà ló wà gangan tó ìyẹn lè sì ìyẹn lè sì bẹ̀ báyọ̀ náà bá pàdé tó o sì mọ̀ pé torí ẹ̀ ló ti wà lè jẹun náà tó pé torí irun tó kí àwẹ̀ tó gbà ọlọ́run gbà lẹ́sìn fún fún ládàá ògbó sọ̀rọ̀ kan fún báyọ̀ náà pàdé yóò ti wà lè jẹun náà torí ẹ̀ torí náà ẹ̀jẹ̀ àwa ni àwa ni èsì wa tún sọ fún wa pé ká sọ́ra fẹ́nu ká sọ́ra fún ẹnu àwọn èèyàn wọ̀nyí àwọn èèyàn wọ̀nyí àtàwọn tó jọ wọ́n wọn mú ní wọn mú láwàdà wọn fẹ́ wọn fẹ́ ká máa bẹ láwùjọ wọn ò fẹ́ ká tẹ̀lé láwùjọ tó bá jẹ́ fáwọn agbófinró yẹn bá jẹ́ alábòsí àwọn ló bá wọn lẹ̀gbẹ́ àtùpọ̀ wọn ò mọ ọwọ́ mọ́ra wọn wọn sì dín àwọn èèyàn kí títí náà má ti bẹ̀rẹ̀ èyí tó jẹ́ ìnáwó bẹ́ẹ̀ èyí tó jẹ́ àlàáfíà ara mi àlàáfíà ara ẹlòmíì ó bàjẹ́ ẹni tí wọn lè tì mọ́lé fọ́jọ́ méjì ọjọ́ mẹ́ta kó faradà àwọn bá àlàáfíà ẹ̀jẹ̀ ọlọ́run máa yẹ kó sì gbé jáde lẹ̀ táwọn eléyìí bá nílẹ̀ sí àpòpọ̀ mọ́ wọn ṣùgbọ́n wọn ò ṣe bẹ́ẹ̀ wọ́n dúró tòdodo torí ìgbà míì tó bá wa ṣe bẹ́ẹ̀ èyí náà ẹgbẹ́ làbárin káàkiri tí wọ́n bá tẹ̀wé tí wọ́n bá ní ká tẹ̀wá tẹ̀wé mi ìpínlẹ̀ ọjà náà ẹ̀yà àpọ̀lọ́jà bóyá wọ́n lè ṣe bẹ́ẹ̀ pé àwọn dáadáa pààrọ̀ mi o àwọn ti gbẹ̀gbẹ̀ bóyá wọ́n lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹja tí wọ́n lè fọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala eléyìí ńláwa náà ti wá gbìyànjú àti mọ̀ nípa ìsìn wa mùsùlùmí ò lè máa lérò ẹ̀kiri àfikún jẹ́ nìkan tí ìsìláàmù òye òun náà tẹ́lẹ̀ ẹjẹ́ á máa lọ sáwọn àyè ìdánilẹ́kọ̀ọ́ ká máa invite àwọn tí ìsìn mùsùlùmí náà láti gbọ́rọ̀ ìsìláàmù tó dàbí wọn ò tí ì ìsìláàmù tó lọ́wọ́ lè sàmẹ́lẹ̀ sẹ́nu tọ́kàn ẹnìkan láti di mùsùlùmí kí n tí jẹ́ ìsìláàmù ọkọ̀ òun náà lájòjì ṣùgbọ́n àjòjì náà ní ìsìláàmù ó máa wà ní tí àwọn èèyàn àti lójú wọn títí tọ́lọ́wọ́n tó fi kásẹ̀ ayé ọlọ́run bá kí ó sàlékún gbàdúrà fún wa kọ́lọ́n sàlékún tí a tẹ̀lé ìjẹ̀fà níbi Muhammad sallallahu alaihi wa sallam kó sì kẹ́ àwọn àtàbò rẹ̀ kó kẹ́ ọgbẹ́ni tí ń bẹ lórí ìlànà rẹ̀ títí di ọjọ́ ìgbéga kìyàmà alhamdulillahi alladhi rọ́bì alánà islam dina wàjàláhu dina salam wa yusrin wa samaha واجتباكم وما جعل عليكم في الدين من حرج أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ما خير بين أمرين إلا اختار أيسرهما ما لم يكن إثما صلى الله عليه وعلى آله وأصحابه ومن تمسك بسنته إلى يوم الدين وسلم تسليما كثيرا أما بعد أيها المسلمون اتقوا الله واشكروه واشكروه على ما اقتصكم به من هذا الدين العظيم ومن هذا النبي الكريم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين عباد الله إن هذا الدين الذي جاء به نبينا محمد صلى الله عليه وسلم من عند الله هو دين الرحمة والسعادة والخير والسلام دين أوصانا ربنا أن نتمسك به إلى الممات يا أيها الذين آمنوا اتقوا الله و... اتقوا الله حق ولا تموتن إلا وأنتم مسلمون دين